الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت واشهد ان نبينا محمدا عبده ورسوله ارسله الله بالهدى ودين الحق ليظهره الله عن الدين كله وكفى بالله شهيدا عباد الله اتقوا الله في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله دجلجوا أذكروا أنك وجولي أيها أتبيع وجوتي سنساري tí ọ̀sẹ̀ ń tẹ̀lé بيني oṣù òsì gbẹ̀yìn tí ọdún ń rélu ọdún ní ojoojúmọ́ ayé iná ló bá ti má iná ní nǹkan ti dínkù nínú ìgbésí ayé wa wọ́n ti ṣe àyọkúrò eléyìí tí ń kù ló kù eléyìí tó ti lọ ti lọ kò sí dá padà mọ́ eléyìí iná ní máa fà á tí àwọn onílàákàyè nínú àwọn èèyàn tí wọ́n á fi máa gbìyànjú sípalẹ̀ mọ́ di ọjọ́ kú wọn nítorí pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ọjọ́ ńlá ni àwọn ẹni tí wọ́n sì ní làákàyè wọ́n ti gbọ́ wọn sí mà ìpè lódodo ìdààmú àti wàhálà. eléyìí ti ń bẹ nínú ọjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ọkọjá ohun tí ẹnu lè ròyìn àfi máa bẹ lọ́n kọ́lọ́n ó ṣe wá nínú ẹni tí ó là kó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yóò mú yege tó bá di lọ́la pé gbogbo oṣù kan tó bá ti wa ìtumọ̀ rẹ̀ ni oṣù kan ti dínkù nínú ìgbésí ayé rẹ̀ àti pápá tí oṣù tuntun bá ti bẹ̀rẹ̀ iná ni wọ́n ń sún ọmọ sáré ọwa ohun tó fi hàn wá nínú sunna anabi sallallahu alayhi wa sallam ikú khayrukum man tala umruhu wa hasuna amaluhu wa sharrukum man tala wa sa'a amaluhu ẹni tó lóore jùlọ nínú wa òun náà lẹni rẹ̀ gùn tó sì wá rí iṣẹ́ dáadáa ṣe ẹni tó burú jù nínú wa òun náà lẹni tẹ́mi rẹ̀ gùn ṣùgbọ́n tó ṣe pé kò rí sẹ́ẹ̀rì inú àwọn wo ni wọ́n bọ́ sí ṣé nínú àwọn ẹni tó ṣe pé mi wọ́n kàn gún dànù ni tó ṣe pé wọn ò rí dáadáa ṣe nínú ẹ̀ ọjọ́ ń lọ lórí wọn bẹ́ẹ̀ ni ọdún gorí ara wọn nínú sẹ̀mí wọn ṣùgbọ́n kàkà kọjá pé wọ́n yí padà láti ibi tí ọ̀dà lọ síbi tó dáa látara ṣẹ́ẹ̀bì lọ sídìí iṣẹ́ rí. látara àwọn àwà burúkú lọ sídìí àwọn àwà tó dára ó tún máa ń burú jáì fún wa ni ní ojoojúmọ́ ayé sínú wa ni wọn náà wà tó bá jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ tètè ronú pé wàdà kó lo ètò sẹ́kù nínú ìgbésí ayé rẹ lọ́nà tó ṣe pé yóò wúlò fún ọ tó fi ní padà dẹni tí wọ́n máa kábàámà ní ọjọ́ tó ṣe pé àbámà kò ní wúlò. dájúdájú ẹ ti ń bẹ. láàrin kẹni tí ń tẹ̀lé tọ́lọ́ kó rí ẹ̀san títẹ̀lé tó ń tẹ̀lé tọ́lọ́ àti kẹni tí ń takò tọ́lọ́ kó rí ìyà títakò tí ń takò tọ́lọ́ ohun tó ń bẹ láàrin wọn sí ilé ayé tá a wà yìí ọwọ́ ìrìn àjò díẹ̀ náà ni kọ̀kàtí kí wọ́n sọ yìí pé inna fulanan qad lọ pé ti kú tó bá ti sọ pé ó ti kú báyìí tó bá sì pé dáadáa lọ bá ń gbélé ayé ṣe. wàá bá ẹ̀san dáadáa yẹn pàdé ní kíá tó bá sì jẹ́ pé aburú náà ni ní wàràǹsẹ̀sà lórí ẹ̀san aburú tó gbélé ayé ṣe. eléyìí túmọ̀ sí pé àṣé ìsẹ̀mí ilé ayé yìí kìí gbé tán àṣé ikú kìí pẹ́ wọlé gbogbo tí wọ́n ti dé tán lóko rẹ̀ gbogbo torí pé lópin ìgbà bá ń bẹ gbogbo ń tó ku ọgọ́rùn-ún ọdún yóò padà kọ́lá lópin ìgbà tálàáfíà bá ń bẹ màá ṣe gbọ́n màá ṣàwo tó bá dìgbà báyìí ọjọ́ kò àsìkò ó sì tó torí ẹ ìwọ ọmọ ìyá mi dájúdájú tó bá ronú wàá rí i pé lánàá lánàá ń bẹ yẹn òun náà ni ọdún hijira. fourteen thirty four ńlọ bẹ̀rẹ̀ ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti mẹ́ta ó lé lọ́gbọ̀n lẹ́yìn hijira anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam lánàá lánàá ń bẹ iná lọ́dún yìí bẹ̀rẹ̀ alo oṣù kínní oṣù kejì títí dórí ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kejìlá náà ló ń juwọ́ dágbére fún wa báyìí ipò náà ń lọ nìyẹn òun náà tún ti di àyọkúrò nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa bóyá ní ọjọ́ monday tó ń bọ̀ yìí yawmul ithnain àbí yawmul thulatha tó ń bọ̀ yìí á tún bọ́ sínú ọdún hijira mi ìyẹn sanata alfin wa arba'imiatin wa khamsin wa thalathin á tún bọ́ sínú ọdún hijira tí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti márùnlélọ́gbọ̀n lẹ́yìn hijira nabi muhammad sallallahu alayhi wa sallam. láti Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà bẹ́ẹ̀ náà ni bí a ti ṣe ń sọ sọdún yìí ipò di àbọ̀ bẹ́ẹ̀ náà là ń sọ fún ọdún kan gbáko nínú ìgbésí ayé wa kpódìgbòsè bí ọjọ́ kan ti ṣe ń lọ tí ọjọ́ mi ń dé lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni àyọkúrò ń bá ìgbésí ayé wa bẹ́ẹ̀ ni àdínkù ẹni ń bá iye ọjọ́ tá a lò láyé. àmà bọ́lọ́dún tí ń bọ̀ tá à ń sọ yìí pé oko ìjọ mẹ́rin àbí ìjọ márùn bóyá yọ bá wa láyé ó sì lè má bá wa láyé gan pẹ̀lú tọ́ba tiẹ̀ bá wa láyé àmà bóyá rí parí ẹ̀ àbí òní ó rí parí wa gbogbo eléyìí kò sí ètí òṣèṣe torí di eléyìí báyìí ẹ jẹ́ àṣe ìṣirò rí ara wa ṣáájú kọ́nà ọ̀bọ tó ṣèṣirò fún wa. ẹjẹ́ agbọ́n àwọn àwọn iṣẹ́ wa tá à ń ṣe wò ká gbọ́n wò ká yẹ̀ wò kó tó di pé wọ́n gbọ́n àwa gbọ́n alára wò ní ọjọ́ tí owó kò ní wúlò tí ọmọ ò ní sẹ́nìkan láǹfààní àyàfẹ́ni tó bá gbé ọkàn tó gbádùn tó lálàáfíà pàdé ọlọ́run kí ni ń tá a rí ṣe nínú ọdún tí ń tán lọ yìí dáadáa wo la rí kó pamọ́ sínú ẹ̀ tọ́jú nǹkan òwúrí fún wa ipe tọ́dún mi ìbá tó dé á tún ṣe àwọn dáadáa tó tún ju eléyìí lọ kóníkálukú yẹra rẹ̀ wò tó bá jẹ́ pé dáadáa la bá rí ṣe nínú ọ̀nà hijira ti ń lọ yìí báyìí ajẹ́ ipe kádúpẹ́ fọlọ́n ká tún á máa ṣe àlékún dáadáa tó bá jẹ́ pé ògèdè àìdá náà ni ògèdè láàbí ni ògèdè aburú ni tí ọlọ́run bá bá sì dá wa sí tá àti ìkú báyìí ẹ̀jẹ̀ tètè ronú pé wàá dá o ká tètè fi dáadáa fi rọ́pò àìda ká tètè fi sẹ́ẹ̀rí ká fi rọ́pò sẹ́ẹ̀bù nítorí ká lè bá jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe é pé kò ní padà parí tiẹ̀ sínú ọ̀nà àsìkò ńlọ májì ọgbọ́n ọmọ ọlọ́ọ̀tán kó tó di kó ronú pé wàdà Maimun ọmọ Mahran ọ̀kan nínú àwọn aṣíwájú rere onílà khayra fil hayati illa li ta'ibin aw rajulin ya'malu fi darajat ó ní kò sí orí kan nínú kéèyàn máa bẹ láyé àyàfi tó bá jẹ́ pé èèyàn ń bẹ láyé máa tọrọ àforíjì ojoojúmọ́ ni kò sóore nu kásẹ́kù láyé àfi tó bá jẹ́ pé à ń lo bíbẹ wa láti máa fi tọrọ àforíjì ni àbáńsẹ̀ ń lò láti máa ṣiṣẹ́ tí ó mú kíkó ọ̀gá níwájú ọlọ́run àwọn eléyìí ìní bíbẹ wọn láyé ló nítumọ̀ ọlọ́wọ́n bá wa ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr mo fi ìgbà búra pé dájúdájú ọmọ èèyàn gbogbo èèyàn wọn bẹ nínú òfò àyàfi àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí tí wọ́n sì ń gbára wọn níyànjú láti máa sọ òdodo tí wọ́n sì ń gbára wọn níyànjú láti máa ṣe sùúrù àwọn eléyìí ni ò ní ṣòfò ẹni tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ ní ìgbàgbọ́ òdodo tí ọ̀wá ma lórí mọ gbọ́ Ọlọ́run gbọ́ lásán tó ń hùwà rí tó ń ṣiṣẹ́ rí kò tó ma lórí eléyìí àwọn náà tún pè yàn lọ sídìí dáadáa wọn ò pa àwọn nìkan ti mọ àwọn ń lò ó wọ́n tún pẹ́ lómi lọ sí díẹ̀ wọ́n tún wá ń sọ fẹ́ni tó bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ pé àfi ká ṣe sùúrù o torí ìyẹn gbọ́ lọ́wọ́n bá gbọ́ kọ́ mọ́ rí àmì wò torí ẹ̀ ìgbésí ayé tá a wà nínú ẹ̀ yìí ẹni tó bá ń lò dáadáa tó ṣe pé bọ́jọ́ ṣe ń lékún sí lórí ẹ̀ ẹni ṣe ń lékún ní dáadáa irú wọn ni bíbẹ láyé wọn nítumà irú wọn ni bíbẹ láyé wọn dáa ó wà nílé ayé òun ṣe Islam ó wà nílé ayé islam rẹ̀ ń dámọ́ná lójoojúmọ́ ó wà nílé ayé islam rẹ̀ ọ̀tẹ̀tì ò ń gbìyànjú láti ṣe gbogbo tí ó jẹ́ kí ìlọsíwájú ọbọ̀ nínú ládá nínú gíga ìgbésí ayé rẹ̀ nítumọ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe pé ọ̀nbẹ nílé ayé ọkàn jórúkọ mùsùlùmí lásán ni ọ̀daràn wa ara rẹ̀ sí lọ́hùn ọ̀nbẹ nílé ayé kò tiẹ̀ mọ tí wọ́n ń pè ní islam rárá kò tiẹ̀ láwọn jókòó rẹ̀ ń tiẹ̀ bíi ti wùlé ó kéré máa kini larịị igwe si ayé rẹ ọkàn máa jẹun ọmọ mu gẹ́gẹ́ bí àwọn ẹran dábà àwọn ẹranko tó sì pa àwọn ọmọdúkà jẹ ká mu lọ tí ti àpèjúwe yìí ọ̀pọ̀lọpọ̀ kí ronú nípa rẹ̀ ìtumọ̀ rẹ ni pé tó bá ní àgbò àbò ní àgùntàn àbò tó ń jẹ máa ń bẹ níwájú wọn yọ yọ ọ wọn ò ní sinmi gbà tọ́ba sì ní àdìo agric kọ́ dán wọn wò twenty four hours lópin ìgbà tẹ́ ẹ bá paná kú lọ́dọ̀ wọn tó ń jẹ́ máa mẹ́wájú wọn wọn máa jẹ lọ náà ni torí kí ni wọ́n fi gbèsè ayé tí wọ́n ṣe kí ni wọ́n forí wọn rò kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọ́n fi rò nǹkan torí ẹ ẹni tó bá ti wá jẹ́ pé gbèsè ayé tiẹ̀ náà kò ju ká jẹ ká mú lọ ká sì máa ṣe bí ẹranko ẹranko gan-an lónìtì Muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà rẹ̀ eléyìí tó yẹ kémi pẹ̀lú rẹ̀ náà ká mójútó ó máa ń sọ pé allahumma ja'al al-hayata ziyadatan li min kulli khayr wal mawta rahatan li min kulli shar rawahu muslim. wọ́ọ́lọ́n ṣe bíbẹ̀ láyé ṣe fún mi ní tí màá máa fi lékún nínú gbogbo rẹ̀ sì ikú fún mi ní ìsinmi níbi gbogbo aburú kàkàtà burú ọba fi ṣe mí jẹ́ kíkọ́ pa mí <coughs> gbogbo wa tí màá bá máa bẹ láyé jẹ́ máa bẹ láyé ni lọ́nà tí màá máa lékún nínú dáadáa báyìí la Nabi sallallahu alaihi wasallam máa ń ṣàdúrà ó wà nínú hadith Abi Hurayra radiyallahu eléyìí tí Imam Tirmidhi tó gbé jáde nínú tírà rẹ̀ ó lá wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ó ní ma min mayyitin mata illa إن كان محسنا ندم ألا يكون ازداد وإن كان مسيئا ندم ألا يكون استعتب كساني كتوكو أنا بلون صبايا كساني كتوكو نينو أنا تالي تنكو يعني أفكو كاباما anabi sallallahu alayhi wa sallam tó bá jẹ́ ní eré lẹni tó kún kọ kí làbá wà tiẹ̀ anabi ni tó bá sì jẹ́ pálá ìdarí kọ́ wọ́n máa kábàámọ̀ pé hàn èyí ṣetán ò túba kó tó di pẹ́kúdé kọ́ kábàámọ̀ jíjẹ́ ni ọlọ́run tí ń kábàámọ̀ pé tó ń bá mọ̀ pé kú ń bọ̀ ni wọn bá ti sàlékún dáadáa ọ̀sán ju kọ́ kábàámọ̀ kọ́ ọjọ́ tọ́ ọlọ́run lọ aláìtẹ̀lé tọ́ ọlọ́run tí wọ́n máa kábàámọ̀ pé tó ń bá ti mọ̀ ni wọn bá ti túba ẹnìkan lálàá ó rí ẹnìkan nínú àwọn ẹni tó ti kú ṣáájú ó wá ń bi léèrè pé bó lẹ bọ́ ẹni tó ti kú yẹn wá ń dá lóhùn ó ní ma indana aktharu min an-nadama wala indakum aktharu min al-ghafla ntí ń si àwa ntí ń si àwa jù níbi tá a bára wa báyìí àbámà o àbámà sí wa àbámà pé abati maka ti pọ̀ ní ìrántí Ọlọ́run láyé abati pọ̀ ká pọ̀ ní sọláàtì láyé abati maka pọ̀ láàwẹ̀ abati maka pọ̀ ní ìtẹ̀lé tỌlọ́run ọba wa láyé torí dáadáa tá a rí mélòó ni lẹ́gbẹ̀ẹ́ tá a bá rí ẹwà dúró ètò fòwárò níbi tá a ti bàsìkò wa láyé ká tó dára bí ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yin dẹ́ẹ̀ tí ìpìwọ́tọ̀ ńlá làárí mi yìí ntí ń sí ẹ̀yin kò sí ìfọnúfọ́ra ìfọnúfọ́ra ló ń dà wá tà wá láyé ń dà wá láàmú ó ti gbàgbéra ó ti gbàgbé ọmọ ẹni ó ṣe ó ti gbàgbé ibi tó ti ń bọ̀ kò dépò pọ́ ọ̀ràn ti ibi tó ń lọ àní rántí pé njọ́ kan wọ́n palẹ̀ wa má àbá ọmọ tó ma téèyàn bá kú lọ wòran wò téèyàn bá kú wọ́n palẹ̀ rẹ má tí wọ́n wé ọ lásọ ọkọ ọmọ márùn wọ́n gbé ọkọ láàrin àwọn èèyàn wọ́n lọ kú ọ sínú lẹ̀ kí lọ́mọ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn rẹ̀ ẹ já máa ronú o. ó ní ti ń dà wá láàmú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ti ń dà wá tá a wà láyé láàmú nù ìfọnúfọ́ra la ọlọ́ngọ́ orí bí ń ṣe gbìyànjú níjẹ́ wa ni ọkọ̀ la tọ̀ mọ́ níjẹ́ òní ọkọ̀ la wàláhì kò sẹ́ni tọ́ mọ́ wọ́n tún lálẹ́ àwọn ẹlòmíì kí ló dé kí ló sọ lẹ́yìn ìgbà tó bá oni nadimna ala amrin azim na'amalu wala na'lamu wala na'mal nǹkan tó ṣe wá o àbámọ̀ ńlá ni o àbámọ̀ ńlá ló ṣe wá o nígbà bára wa níbi tá a bára wa yìí o oni pé n ta àmàpọ̀ dáa yóò wúlò fún yàn lálùkìyàmà àṣe nígbà tá a wà láyé ẹbí gbogbo wa náà ṣe rí nu gbogbo ní tí ó wúlò fún àìwò là ń mójútó báyìí àmójútó èyí tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ náà lẹ́rìí tí wọ́n hàn gun mọ́. ó ní wà á ń tùm ẹ̀yin tẹ́ wá wà láyé nìsín ta'maluna wala ta'lamun ẹ̀yin ṣiṣẹ́ ni ẹ̀ mà ẹ̀rí gbogbo ń tà ń ṣe ọ̀dà kọ̀dà kálukú sáhùn rí ma náà ni ẹ̀yin ṣiṣẹ́ ni ẹ̀ mà ẹ̀ mọ̀ ní tí ó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ bọ́ọ̀hún ó ṣe rí àwa ti mà ní ìsìn ìpè ní tí ó wúlò fún wa ni ṣùgbọ́n àlè ṣe má ẹ̀yin sì ń ṣe lónìí àmì ẹ̀ mà torí ẹ̀já kè sára o ẹ̀já kè sára ó ní wàlláhi la tasbihatun aw tasbihatani aw rak'atun aw rak'atani fi sahifati ahadina ahabbu ilayna min ad-dunya wa ma fiha ó ní òun fọlọ́wọ́ bá búra subhanallah ẹ̀yọ̀kan àbí subhanallah méjì táwọn rí wí láyé rí. rákà kan táwọn rí ṣe láyé àbí rákà méjì táwọn rí láyé kọ́ máa bẹ́nu òwe sí àwọn tí kárí mi bá àwọn nífẹ̀ẹ́ sí lónìí ju gbogbo ilé ayé lọ àti ti ń bẹ́nu àwa lè lónìí o sáà ń ṣe a lè rántí ọlọ́run lónìí sáà nù wa yọ ọmọ akábàámà tí ò wúlò ẹ̀yin ẹrú ọlọ́run ẹjẹ́ arántí pé ìtọ́jú àjò nínú gbogbo sẹ́tà máa ń gbélé ayé wá ṣe òun náà làṣegbẹ̀yìn àṣegbẹ̀yìn iṣẹ́ òun lọ pàtàkì o ẹni tó bá ṣe dáadáa gbẹ̀yìn nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́run ọba sọ àforíjìn gbogbo ètò ti síwájú fún un èyí tí ọ̀dà tó ti ṣe ṣáájú ọlọ́run foríjìn torí pé ọlọ́run ọba láàánú oníkẹ́ni ṣùgbọ́n ẹni tó bá pẹ́ àìdá ló ṣe gbẹ̀yìn tó fi filẹ̀ ayé sílẹ̀ ọlọ́run fi ìyà àìdá yẹn jẹ yóò sì tún fi ìyà àìdá tó ti síwájú jẹ torí ẹ ọ̀dọ̀ wọn wá ike ká múra o ká múra sí tí ò ní já kábàámà ló ti gbọ́ yẹn àwọn òkú ọmọ kábàámà tiwọn lórí àwọn asẹ́ẹ̀rí tó bọ́ mọ́ wọn lọ́wọ́ tí wọn ò rí ṣe níṣẹ́ retí máa ṣẹ́kù eléyìí táwọn ò rí ṣe ṣùgbọ́n àti àwọn aláyé tẹ̀lára nìkan tí ń jẹ̀ka tí ń jẹ̀ka àbámà tí ń payé kékeré tí ń jẹsẹ̀ mẹ́lẹ̀ tí ń diwọ́ mọ́rí kó ṣe gbọ́mù lọ́rọ̀ ẹ̀ ẹ̀ rí kékeré ṣe nǹkan kan ní máa mú yẹn ṣe bẹ́ẹ̀ tí wàá rí pé nǹkan kan nù nǹkan lé ayé ló lé ní ọ̀bá nǹkan kan nínú nǹkan lé ayé lọ́nà ọwọ́ sí lọ́wọ́ rẹ̀ ò tó ọ̀nà gọ́gọ́ sí kọ̀ọ̀ràn náà lẹ́rìí tí ọmọ bara jẹ́ tí ọmọ jẹsẹ̀ mẹ́lẹ̀ wọn pàpà gbésẹ̀ fún mi bàbá olórí bùn kò gbésẹ̀ fún mi afẹ́ ajẹmọ́fẹ́ ayò kò gbésẹ̀ fún mi ẹ̀rí bí o ṣe máa bú èbú nù kèsì pé ha àìrínà fìlà rakaata alifajiri yàn láàárọ̀ yìí ńlọ sẹ́mi àbámọ̀ yìí máa pọ̀ ètí rí tẹ̀ jí mi kó tó di pé wọ́n pe as-salatu khayrun minan nawm ta ni sọ bẹ́ẹ̀ pé kíni wàá bá báyìí wọ́n á bá mi jàre. ebi gbogbo yẹn ṣe ń bá a lọ nu àmọ́ nǹkan lé ayé tí wọ́n bá lé tọwọ bá ba wà ẹ̀ lómi lè sọra rẹ̀ kàn ga kí ló dáa pé ti wa lórí nǹkan lé ayé ni ẹni tó sì ti kú ti tiwọn lórí dáadáa tí máa ṣẹ́kù tí wọn ò rí ṣe ni àwa náà ń lọ ọbẹ̀ o àwa náà ń lọ ọbẹ̀ wọn bẹ nu ẹni títí ọ ní kíákíá ó sì ń bẹ nu ẹni títí méjì ṣùgbọ́n bá ọba débẹ̀ náà tẹ̀ wọ́n náà kábàámà náà ni. torí pé ìwọ náà máa sírò gbèsè ayé rẹ dákun mélòó nínú tó yẹ kó o ṣe ní tẹ̀lé tọlọ́n ló ń ṣe níìsì wàhálà ó kéré jọjọ ó kéré jọjọ bí èèyàn bá fi táǹtẹ̀bù lẹ̀ fún ìyàwó rẹ̀ ipò oúnjẹ ọ̀sán o tó bá pẹ́ tàbá ríro rẹ̀ kò gbọ́dọ̀ tayọ aago méjì tó oúnjẹ ọ̀sán bá da aago méjì àbọ̀ ó lè pò wọ́n jẹ mọ́ ó lé bí sì ń pa yọ máa jẹsẹ̀ mọ́lẹ̀ yọ máa gbára jẹ́ ọ lọ gbá wọn bàbá rẹ̀ lálejò lónìí ọ lọ sí lórí oúnjẹ tí ó dìgbẹ́ ẹ̀mí ló wà lẹ́nìkan kábàámà ìpọ́nlọ̀ ti rún lọ ti pẹ́ tóun ti lówó àti lọ sí hajj tó wọ́n lọ ikú sì lè dé at any time èèyàn mélòó lọ kábàámà eléyìí pé kí ni kí lọ sọnù bí àwọn òpin kankan sọnù yóò sì máa bára jẹ lórí ó lè ti torí rẹ̀ kọyàwó nǹkan tí wọ́n máa bẹ tí ó lò wọ́n gbà síbẹ̀ náà làwọn akatọ́ lọ́nkùn ẹ jẹ́ àgbìyànjú ọjọ́ ńlọ bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tó sùn gorí oṣù bẹ́ẹ̀ lọ́jọ́ ń lọ ìwé tó ń kájọ́ ń kájọ́ lórí gbogbo wa à ń sì ń súnmọ́ sáré lójoojúmọ́ ẹ̀mí rẹ lè gùn títí títí kò sì jẹ gbádùn títí títí nínú ìgbésí ayé ṣùgbọ́n mo rántí gbogbo ìgbádùn tá a bá ti jẹ tó bá ti lọ ó dájú pé ìrántí lásán ló tún kù gbogbo ìgbádùn ilé ayé tá a bá ti jẹ tó bá ti lọ ìrántí lásán ló tún kù ètò wa jẹ́ pé ìtakùtọ̀ lọ́ọ̀ nígbàdàn yẹn ìyá rẹ̀ tá a jẹ́ ń retí wa sotori ẹ jẹ́ àgbìyànjú ká má jẹ́ kílẹ̀ ayé yọ tàn wá jẹ́ ètò ti sí lára wa ó tó máa ń yawma idhin yatadhakkaru al-insanu wa anna lahu adh-dhikra yaqulu ya laytani qaddamtu li hayati fa yawma la yu'adhibu 'adhabahu ahad wa la yuthiqu wathaqahu ahad. ọlọ́run ní ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò máa wá rántí ntọ́ yẹ kó ṣe tí ò ṣe yóò máa wá rántí ètò yẹ kó ṣe láti fi sin lọ́n tí ò ṣe ọlọ́run ní kí wọ́n á láǹfààní ìrántí náà mà kí láǹfààní ìrántí tó fẹ́ máa ṣe ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama yóò máa sọ kó ṣe o ìlàsẹ̀kí mọ́ mọ́ ni bá ti ṣe rere nínú ìgbésí ayé mi ọlọ́ni lọ́jọ́ pé ní alùkìyàmà yẹn ẹnìkan ò ní fi irú ìyàtọ̀ lọ́wọ́n fi jẹ́ jẹ́yàn kò sẹ́ni tó ní agbára láti fi irú ìyàtọ̀ lọ́wọ́n fi jẹ àwọn kèfèrí jẹ́yàn ẹnìkan ò sì lágbára láti rán lókun sólókun dá ibẹ̀ ẹran tí ò dáa lọ́nà tó lọ́wọ́n fi di àwọn kèfèrí lókun ọlọ́run má jẹ́ kí ọ̀tọ̀ sí wa má jẹ́ kí aburú ọtọ́ sí wa sí wa lọ́kàn ní ẹni tí wọ́n máa lu ọjọ́ ayé rẹ̀ dáadáa tí àbá máa rè òní pọ̀ lẹ́yìn ikú. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا وحبيبنا محمدا صلى الله عليه واله وسلم عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله فان تقوى الله وصية الله للأولين والآخرين عباد الله dájúdájú láwùjọ wa lónìí ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn bóyá tí wọ́n ń gbìyànjú lọ́nà kan àbí ọ̀nà míì láti jẹ́ni tó ń tẹ̀lé súnà anábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam láti máa pe àwọn ẹni tí wọ́n bá takò wọn ní oníbídà aládàádáalẹ̀ lílo gbólóhùn yìí a rí nínú àwọn èèyàn ẹni tí ń lò lọ́nà tó dáa a sì rí nínú wa ẹni tí àṣejù wọnú bí ti ṣe ń lo gbólóhùn yìí eléyìí tó mú kí ọjẹ́ ní tí ó wúlò pé ká pe àkíyèsí ara wa lọ síde bí àwọn aṣíwájú wa rere bí a ti ṣe máa ń lo gbólóhùn wípé anta aládàáda lẹ̀ ni ọ́ wọn kì í lò nílòkulò. wọn kì í sì lò nílò tí ò ní sáǹfààní àwọn aṣíwájú wa rere wọn kì í pe gbogbo èèyàn ní mọ̀tẹ́dìá wọn kì í pe gbogbo èèyàn láládàádálẹ̀ o nítorí pé ńgbà tí gbogbo èèyàn bá yí padà tó di aládàádálẹ̀ tí ò sẹ́ni kankan ti ń tẹ̀lé súnà má ju nìkan lọ ó dájú pé kùtà bá súnà nìyẹn dájú pé súnà náà ńgbà bá jẹ́ pé wọn nìkan tó fi jẹ́ pé wọn nìkan ló kù ń díẹ̀ báwo wá làwọn náà ṣe tẹ̀lé torí ẹ̀ àwọn aṣíwájú wa rere wọn kì í sì lo gbólóhùn yìí nílòkulò lórí gbogbo ẹni tó bá ti yapa sí wọn pé gbogbo ẹni tó bá ti lè yapa sí wọn nínú nǹkan kí nǹkan kí wọn wá máa pè lálẹ́ dàda lẹ̀ rárá o ṣùgbọ́n ṣe làwọn aṣíwájú wa rere ìní wọn máa ń pe iṣẹ́ ẹni tí ó ṣe iṣẹ́ kan. tó ṣe pé ààrẹ rí kan tó tì lẹ́yìn tí wọ́n sì ṣe sẹ́yìn lórúkọ pé ẹ̀sìn ni téèyàn á máa fi rí àti súnmọ́ ọba wa àti pé ìjọsìn ni iṣẹ́ yẹn ò sì lẹ́rìí irúṣẹ́ bẹ́ẹ̀ àwọn rere wọ́n máa pè torí ńgbà a bá ti rí pé Muhammad sallallahu alayhi wa sallam ó pe irúṣẹ́ bẹ́ẹ̀ ní lánàá ó ajẹ́ pé sẹ́yìn ńkọ́ àdádálẹ̀ ni wọn ò sì sàdédé ṣe bẹ́ẹ̀ bí ìbá ṣe tuntun wá nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ti sọ pé man amila amalan laysa alayhi amruna fa huwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí kìí sọ̀rọ̀ alápá láṣẹ pé kó ṣe tó sì ṣe lórúkọ pẹ́sìn ni kọ́ mọ̀ yìí pé á da iṣẹ́ òun padà fóun o bẹ́ẹ̀ anabi tuni man axadata fi amrina hada maa laysa minhu fahuwa rad ẹnikẹ́ni tó bá dáadáa dálẹ̀ kánlẹ̀ nínú ẹ̀sìn wa yìí ní ntí ìsàrẹ ẹ̀sìn wa á da irú rẹ̀ padà fún torí ẹ̀ ntí wọ́n ń pè ní bídà òun náà ni ihdathu shay'in jadidin fi ddin ká dá tuntun sílẹ̀ nínú ẹ̀sìn la dalila alayhi min kitabillahi wala sunnati rasulillahi sallallahu alayhi wa alayhi wa sallam ní nǹkan tuntun tó ṣe pé kò sẹ́rì fún nínú tírà Ọlọ́run kò sì sẹ́rì fún nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kasi àdádálẹ̀ nǹkan tuntun nínú ẹ̀sìn Ọlọ́run kasi àdádálẹ̀ nǹkan tuntun nínú ẹ̀sìn Ọlọ́run kápẹ lẹ́sìn ní tí ó lẹ́rìí nínú alukur'an tí ó sì lẹ́rìí nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí túmọ̀ sí wípé dájúdájú gbogbo ẹni tó bá ṣe àdádálẹ̀ kan nínú ẹ̀sìn ọlọ́run tá a wá pàkíyèsí rẹ̀ pé ń tẹ̀sí yí àdádálẹ̀ ni o tó wá ní lálá gbọ̀ngàn tó ń ṣe lòun máa ṣe lọ òun ní pátì dájúdájú ìlànà àwọn aṣíwájú wa rere òun náà ní pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn tí a ti pàkíyèsí rẹ̀ lọ sí di pé ń tó ń ṣe àdádálẹ̀ ni bẹ́ẹ̀ sì ni kò lẹ́rìí ó sì takò lànà anabi sallallahu alayhi wa sallam tó ná àwọn aṣọ akẹ́kọ̀ọ́rí tó lòun ò ní í filẹ̀ àwọn aṣíwájú wa rere wọ́n máa ń yanru olúwa rẹ̀ lódì wọ́n sì jìnnà sí pẹ̀lú kódà wọn ò ní bá jókòó papọ̀ mọ́ eléyìí nìlànà àwọn aṣíwájú rere wọ́n rí i pé o ṣe ń tó jẹ́ àgbéwọ̀ o gbé wọnú ẹ̀sìn ọlọ́run kì sì sára ẹ̀sìn ọlọ́run wọ́n sì pàkíyèsí rẹ̀ ọwọ́ àlò ní pátì nítorí ṣe náà lọ́wọ́ máa ṣe irú ẹni bẹ́ẹ̀ wọ́n yàn lódì ó sì jìnnà sí òní ìbàjókòó papọ̀ òun ní ṣe bẹ́ẹ̀ síwájú kí wọ́n tó fi hàn aládàádáálẹ̀ yẹn ipa aládàádáálẹ̀ ni ọ́ àti lẹ́yìn ìgbà tó bá ti ṣe tí wọ́n sì rẹ̀ tó lòun ní ìgbà náà tó tí wọ́n jìnnà sí tí wọ́n nítorí kí aburú rẹ̀ kọ́mọ́bà àrùn ẹlòmíì torí ẹni tí ń bá ń bá aláìdá jókòó òun náà bẹ̀rẹ̀ sí ní hùwà ìdá ẹni tí ń bá ń bá ẹni tí ń takùtà ọlọ́run takùtà ànábì sallallahu alaihi wasallam sọ̀rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé wà wọ́n padà jọra wọn jọ kan náà ni a sì ti mọ̀ pé ìtọ́ da nínú wà kì í tètè ràn pé ìtọ́ burú nínú wà bíi ti ṣe máa jó gbogbo ọ̀rẹ́ torí di eléyìí gbogbo ẹni tí máa ti ń bá ẹni bú ṣe tí ń bá ń bá tí ń bá ń bá nípàdé papọ̀ kò sí tàbí ṣùgbọ́n gbóná padà dẹni tí ń kọ̀ sí ìwà rẹ̀ torí délé ìní àwọn olùmọ̀ nínú àwọn aṣíwájú rere àtàwọn tó dé lẹ́yìn wọn wọ́n sì máa ń kìlọ̀ fáwọn èèyàn láti bá àwọn aládàádáálẹ̀ ní nǹkan kan papọ̀ nítorí kí wọ́n má bàa kó àìdá tí ń ṣe wọ́n rìn lómìn torí délé yìí eléyìí ni ìlànà àwọn aṣíwájú wa rere bẹ́ẹ̀ làwọn máa ń lo gbólóhùn yìí kò sí àṣejù ńbẹ̀ ṣùgbọ́n ká máa wá ta ẹnu àlà nínú lílo gbólóhùn yìí pé ẹni tó bá ti wọ bàtà alábọ̀tán o ó ti ṣe bídíà ẹni tó bá dé sílẹ̀ ẹlẹ́lọ̀ ó ti ṣe bídíà ẹni tó bá fa aago sọ́wọ́ ó ti ṣe bídíà ẹni tó bá fi síbí jẹun ó ti ṣe bídíà ẹni tó bá jókòó lórí ẹni ó ti ṣe bídíà kí ló tó wá kù máa kí ló kù téèyàn òfin ní daládàáda lẹ̀ ṣé lẹ́yìn gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe ẹ̀sìn wọn láwọn ń ṣe àbẹ́ ẹ̀ máa ti ń jẹ́ al-masalihul mursala nínú òfin ṣẹ̀ríà ni eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn kó tó sọ ń pa rẹ̀ wàhálà yẹn ti gbogbo púpọ̀ láàrin Yorùbá nìsín àwọn kan rọ̀rọ̀ kúrọ̀ sáwọn ọmọ ọlọ́mọ lórí ẹ̀sìn mọ̀ pé àwọn ọmọ kan dilẹ̀ àwọn dilẹ̀ fúnra nù wọn kàn retí ẹni tí wọn pọmpu orí wọn ni tí wọn rọ atẹ́gùn síbẹ̀ tí ó di pé gbogbo wọn wọn ń wọn ń dànù wọ́n rọ̀rọ̀ kúrọ̀ sí wọn lórí wọ́n máa gbé ká síbi tó ń fi jẹun òtítọ́ ń bí díà ọ ẹ iṣẹ́ títọ́ ọwọ́ tó ń de bọ́tínì o òtítọ́ ń bí díà ọ ẹ nítòsí tó kó lórí áá ìlòkulò lélẹ́yìn ìlòkulò gbólóyìn ẹnu àwọn aṣíwájú wa rere ṣe bẹ́ẹ̀ àfi tó bá gbé kárí mi ló ń dà yín láàmú ẹ sì ṣe gbókun lẹ́nu àwọn èèyàn pé kí wọ́n sọ yín di kíni kí lẹ́ǹfẹ́ Se èèyàn lè sọ ọdọmọ àlìjáná ni kódà tó wá pé torí èèyàn ló ṣe ń ṣe òkú palẹ̀ mọ́ ọ̀nà àti sórí ibú náà lọ́ ń tọ̀ èèyàn ò ní nǹkan kan tí ó fún ọ a kì í ṣe nǹkan kan tó bá jẹ mẹ́sìn torí èèyàn torí de eléyìí ká wá pé gbogbo ẹni tó bá ti yapa sí wa nínú àbá ọmọ àbá kan wá ẹnìkan sì yapa sí ọmọ ẹ̀ rárá wọ́n mo tẹ̀dẹ̀ aládàáda alẹ̀ ni àà. Ah, ah gbogbo nǹkan pátá yóò wá di bídíà bídíà ẹnì kan bá ń ṣe jama yín tẹ̀ ń ṣe ó lòun ò lè bá ń ṣe jama yín ẹ ló dún bídíà ó lọ sí wá dún bídíà ó sì ṣe é ṣe ń gbà mí kọjá pé ẹ̀yin ló ń bídíà gan ohun èso ń bídíà so gbogbo eléyìí ó ká kíyè sára nígbà tá a bá yẹ ẹni tó pè ló ń bídíà o tá a rí pé kò sàdáadáa lẹ̀ kankan kò kí wọ́n á nìtúmọ̀ pípé ló ní bídíà torí ẹ̀jẹ̀ ẹjẹ asọ́ra máa lo gbólóhùn ẹlòmíì máa ń rò pé tí wọn bá ti máa ṣe bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ àlùsùnà ṣé àlùsùnà lọ́dọ̀ ọlọ́run ló fẹ́ jẹ́ ni àbá àlùsùnà lọ́dọ̀ àwọn aláìlérò òru rẹ̀ ṣáájú àlùsùnà ló fẹ́ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ò gbọ́dọ̀ ṣàṣejù àríkúndá ò gbọ́dọ̀ sínú ọ̀rọ̀ rẹ̀ àti wájú lọ́dọ̀ àwọn aláìlétí kan ẹgbẹ́ rẹ ni tọ́ wọlọ́mà tó eléyìí jẹ́ báwọn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ṣe ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ àbó ṣe ń tọ́jẹ́sẹ̀ orúkọ tá a máa ń pè nu ṣẹ̀ríà ni ọ̀sìn ọ̀sìn ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ lápè kìí sì gbogbo ẹ̀ṣẹ̀ iná làdáadáa lẹ̀ torí náà kìí gbogbo ẹlẹ́ṣẹ̀ làládàádáa lẹ̀ mo rò pé yé wa níṣẹ́ èèyàn mutí á pè lọ́mùtì ìǹsẹ̀lọ̀ èèyàn ṣe zina á pè ló zina olùsẹ̀lọ̀ ṣùgbọ́n àwọn àni sọ pé mọ̀tẹ́dì ni mọ̀tẹ́dì báwo nítorí pé ẹ̀ṣẹ̀ tó dá yẹn ẹ̀ṣẹ̀ ni kìí ṣe bídíà ni wọ́n ń pèlè yẹn kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ńlá dáadáa lẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ńlá dáadáa lẹ̀ gbogbo àdáadáa lẹ̀ wẹ̀ ẹ̀ṣẹ̀ ni. baynahuma umumun wa khusus kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ńlá dáadáa lẹ̀ àmọ́ nǹkan kan ò lè já dáadáa lẹ̀ àfikọ́ torí pé o ti fi takùtà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam yẹ ṣe gbogbo ẹni tó ṣàṣìṣe iná aládàádálẹ̀ nítorí pé aládàádálẹ̀ lẹni tó ṣe pé kíni ó ṣe nǹkan tuntun ó ti bọnú ẹ̀sìn ní ti ìsàrẹ̀ ẹ̀sìn ó sì pè lẹ́sìn àṣìrẹ́rì fún nǹkan yẹn nínú alukur'an àbí sunnah anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n ká máa wá lo yìí nílòkulò ká máa pe gbogbo èèyàn tó bá ti yapa sí wa láládàádálẹ̀ eléyìí ọ̀dọ́gba o kódà ọ̀tàkùlà làwọn aṣíwájú wa rere kò fi nǹkan kan jọ ojú ọ̀nà táwọn sọ̀hábà gbà àtàwọn tó ń tẹ̀lé tiwọn. lẹ́yìn eléyìí adúpẹ́ fọ́lọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n lọ sí hajj wọ́n ti ń darí dé àbí gbogbo wọn tiẹ̀ ti dé tán gan à ń bẹ ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣe hajj wọn ní àtẹ́wọ́gbà kó ṣe hajj wọn léyìí tí wọ́n ṣe nítorí tọ́lọ́n eléyìí tí ọlọ́run ọba máa ti torí rẹ̀ tí máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún yàn tí sì máa ti torí rẹ̀ tí máa fi àlùjánnà táyàn lọ́rẹ̀ ẹni tó lọ sí hajj tó dé orí ńlá lọ́lọ́run ṣe fún ọ o orígun kan nínú àwọn orígun ẹ̀sìn Islam márààrún lọ́lọ́run ọba ràn ọ lọ́wọ́ láti ṣe yẹn àmì pọ́lọ̀ ń gbàṣẹ hajj rẹ̀ òun náà ni kó pọ̀ ní dáadáa ṣíṣe lẹ́yìn ìgbà tó darí kó pọ̀ ní sinlọ́n lẹ́yìn ìgbà tó darí fi ṣe wẹ̀dẹ́wẹ̀dẹ́ tẹ́lẹ̀ kó mu ní kókó kó jẹ́ni tó ṣe pé ṣíṣe rẹ̀ kò ní tẹ̀tì ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alayhi wa rẹ̀ kò ní ní àwàdánù yóò máa gbìyànjú láti sinlọ́n lójú méjèèjì bí ẹni pé ọmọ pọ́ nílò òun ò ayé sílẹ̀ ẹni tó lọ tí ìwà rẹ̀ dá sí tí ìsọwọ́sínlọ́n rẹ̀ tó tún lékún sí irú wọn àmì pọ́lọ̀ ń gbaṣẹ́ hajj wọn ni o yàtọ̀ sẹ́ni tó dé tó ṣe pé gbogbo pálapàla tó ń ṣe tẹ́lẹ̀ náà ló ń ṣe gbogbo takutọ́ lọ́n ti ń ṣe kò sí ètò dínkù irú àwọn wọ̀nyẹn àmì pọ́lọ̀ wọn wọn ni kò tiẹ̀ dájú pé wọ́n rí i ṣe irú àwọn bẹ́ẹ̀ wọ́n lọ rántí wípé àwọn pàdánù owó àwọn pàdánù wàhálà àwọn sì pàdánù àsìkò nítorí pé kò ní wúlò fún wa tó bá di lọ́la àlùkìyàmà gẹ́gẹ́ bí òtúnṣe ní wúlò fún wa láyé ń bì. àti àjìdé a sì ṣe gbìyànjú láti ronú pìwàdà kúrò nídìí àwọn pálapàla ségesège tá à ń ṣe tẹ́lẹ̀ nítorí da pátápátá gbáà ni torí ẹ̀ alálàájì kó ṣọ́ra fún gbogbo àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo àwọn àwà burúkú. tẹ́lẹ̀ tó ń ṣe zina wọn ní baba kudinu ó tún ti ń bọ̀ láti ibi tó ti lọ sí ranù wọn ẹ baba ti gbà pé ńgbà tó bá tó ni wọ́n ṣe ń ròyìn rẹ tẹ́lẹ̀ àti wọn máa sọ pé ní ń bọ̀ ni ti lọ ṣe zina ń bọ̀ ló ti ló ti lọ gba sẹpẹrun a'udhu billahi minash shaitani rajim dáadáa ẹsìn islam má ta àbáwọn kábà àwọn sí lára o o ti lọ sí hajj o ti dé ṣọ́ra fún zina ṣọ́ra fún ọtí mímu ṣọ́ra fún irọ́ pípa ṣọ́ra fún ẹ̀gàn ṣíṣe ṣọ́ra fún òfófó ṣọ́ra fún kábàtọ ọmọlàkejì jẹ ṣọ́ra fún ká dínà mọ́ ọmọlàkejì. sọra fún ká má fẹ́ rere sọ́mọ làkejì irú ìta nfẹ́ sórí ara wa má fi ise hajj rẹ ṣe gbẹ́kẹ́gbẹ́ má fi bá àwọn egbe gbẹ́kẹ́gbẹ́ egbe oṣó egbe mèrè ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ dáridári lẹ́bọ̀ lóògùn àtìgbọ́ ti sá kọ́ ajẹ́ pé àwọn ẹgbẹ́ orí bóun ńlọ lọ wọ̀ ọ̀dájú pé látàrí ló ti sórí ibùdó àlùkìyàmà tó bá fi lè kú sọ ara rẹ túbá sọ ara rẹ olè ti múlẹ̀ o lè fẹgbẹ yẹn lẹ a ilẹ̀ òfo kí ló mú gbà tí sọ̀sẹ̀ bọ ó múlẹ̀ tí ń bẹ́ ńlẹ̀ ò mú má mílíkì ń bẹ́ ńlẹ̀ ò mú ilẹ̀ ló ń mú oúnjẹkújẹ túbá kó kúrò nídìí ìwò òfò ìwò orí tíjì wọn wọná ni tó pé àṣetọ́ ni yọ tẹ̀ yóò fi wá kú sórí ibu pin ẹlòmíì nínú àwọn èèyàn tẹ rí yẹn òde ló ti da ọ̀daràn burúkú ni tẹ bá wà délé ní déédéé ní déédéé ibi tọ́pọ̀lọpọ̀ ń gborí sí níbi ibùsùn rẹ̀ ẹ̀rí tó gbé àmì jíjọ́ kan nínú ọmọ ẹgbẹ́ àwo síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn jọ wọn bá kú làṣírí máa tú àṣírí ó tù ú àwọn ẹlẹgbẹ́ òfò wọn yẹn wọ́n wá wà ipa àwọn oge orí rẹ lọ tó bá wù ẹ̀yin tẹ́ ń jọ ń pera ẹni kankan náà míì tẹ́ bá fẹ́ fara rẹ̀ yóò kù sí kẹfì sí àmórí rẹ̀ àwọn làwọn ni la ilaha illallah ẹni táwọn àwọn wò ní baba súnà táwọn wò ní ya súnà táwọn wò ní mùsùlùmí àti káfíìrì lọ dáràn irun wọn pọ̀ àṣírí wa tú lẹ́yìn ikú rẹ̀ àwọn ẹni tí wọ́n fẹ́ máa ṣàdúrà fún ẹnu ọwọ ẹnu ọ̀wọ̀ wò pé ibi tó o bá máa kóru wọn sí ọlọ́run ibẹ̀ ni o kó sí kó fún nọ́ọ̀sì tiẹ̀ bá a torí de eléyìí tí o bá kọ fẹgbẹ́kẹgbẹ́ lẹ̀ o tí o bá kọ fẹgbẹ́kẹgbẹ́ lẹ̀ ẹnìkan tiẹ̀ ní gbogbo ẹ̀ ló ń ṣe mùsùlùmí lòun kírísítẹ́nì lòun ẹlẹ́gbẹ́ ògbóni tó lòun a èwo lélẹ́yìn kírísílámbọ̀ kírísílámbọ̀ ó ń ṣe kírísì ó tún ṣe ìsìláàmù ó tún ṣe bọ́. ọ̀daràn lọ́túbà lọ́sọ́dọ̀ ọlọ́run lónìí kó tó di lọ́la aláàjì mà níwọ̀ kó tó lọ ájì kan ta ló nípa ọwọ́ ẹgbẹ́ ọ̀daràn wọ́n ní à ayé ni àwọn ò lè gbélé ayé láìsẹ́ gbé ọ̀daràn torí pé àwọn ọ̀daràn ló solé ayé rọ́wọ́dọ̀ wọn ilé ayé ìwò wọn ṣòro bóòlù àwọn ọ̀daràn náà ṣe ń kú ẹni tó solé ayé ró tí ń tún kú nú ayé kò yẹ káwọn kú torí di eléyìí ẹja túbà lọ sọ́dọ̀ Ọlọ́run o ẹja túbà lọ sọ́dọ̀ Ọlọ́run àṣàkáṣà táwọn èèyàn tún máa ń ṣe láti jẹ wọn ti tí ájìdí ẹlòmíì ọwọ́ mọ́ṣáláṣí lọ sí sọláàt ọkàn gan ka yàrá ni pé aa ah, ah, aláàjì ẹ̀ ní lọ́wọ́ náà náà náà ojújọ́ abá wọ mọ́ṣáláṣí náà wọ́n ti sẹ̀sẹ̀ wọ mọ́ṣáláṣí lọ́tọ̀ wọ́n gba yọ̀ǹda àti wọ mọ́ṣáláṣí aa ah, ṣé ilé ẹ̀mọ́ ọlẹ́ ti wá ni tó fi jẹ́ pé ẹ̀sẹ̀sẹ̀ fẹ́ gba ìsìláàmù àbí mọ́sálásí gbogbo mọ́sálásí lẹ̀ ti ń bọ̀ ẹ̀ ń ti gbogbo mọ́sálásí gbogbo mọ́sálásí bọ̀ ẹ wá lè wọ mọ́sálásí àtijọ́ kan pàtó àà láì jẹ́ pé ẹjọ́ kun ti ń ṣe nǹkan oṣù èyí ti rí tẹ̀ lọ mọ́sálásí wọn á gẹ jọjima kan wọn dá jọjima láti wọ mọ́sálásí gbogbo ara ilé ọba wọn má sọ wọn bá rí ká rẹ bá rí ká rẹ òye wọn máa wọn máa jómọ kúlímù kẹbọ wọn mọ́sálásí pé kí ni irọ́ lásán bọ́ bá gbàgbé kọ́lọ̀ ń gbájì rẹ bọ́yẹ́ lè ń gan tó tọ́lọ́ ti ní káwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ sómi irọ́ lásán wọ́n á máa ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú gbàgbà sẹ́yìn mọ̀ kájọyọ̀ Yorùbá kàkún tiẹ̀ wọn ò mẹ̀sìn kankan ju àjọyọ̀ lọ ẹ̀sìn tí Yorùbá ti ní ká ṣàjọyọ̀ ilé kí ó gan tí Yorùbá ti ṣàjọyọ̀ ni wọ́n máa wá òkúkú parí mi kọmọ akàkàkùkà láyé ẹ kọmọ karọbì kọmọ òdìlẹ mọmù tí ọmọ fàtí àkà lọ́jọ́ iwájú ọtí àwọn bàbá àtìyá rẹ lọ́rùn. torí ẹ ìdí tá a fi mu adọ̀tí nípa àríkà ẹ máa ṣàjọyọ̀ ẹ pa àwọn èèyàn jọ kó wọn máa ṣe wàlímà tù bọ́lọ̀ lọ́ba ni wọ́n ṣe wàlímà àbá nàbí wọn ò ní í ṣe tó bẹ́ẹ̀. gbogbo bí àjọyọ̀ bí àjọyọ̀ ni Yorùbá kà kún tiẹ̀ wọ́n á láwọn ò tí ì wọ níjọ́ tí máa wọ mọ́sálásí kálukú yín náà tò sẹ́yìn rẹ̀ àwọn oníbàǹdì wọ́n mọ̀ á lu bàǹdì ó ń kàkà kí ọmọ fán ìpàlà àti torí mọ́kàtọ́ bọ̀ paríkà rẹ̀ irọ́ lásán bẹ́ẹ̀ ni wọ́n tún ní àárẹ̀ ẹ̀rọ kí lágbájá kí ló dé ẹnu àṣẹ ló gbé bọ̀ pé aláàjì tó dé ẹnu àṣẹ ló mú bọ̀ pé gbogbo tí mo ń tọrọ fún yín yìí o ẹ máa sàmì ẹ sá máa sàmì ẹnu àṣẹ ni irọ́ lásán ẹnu àṣẹ kínni ṣé ọ̀sẹ̀ bọ́ làwa ni tó fi jẹ́ pé ẹnu àṣẹ wípé kínní kan àfọ̀ṣẹ àwíṣẹ olúgbòhùn táwọn ọ̀sẹ̀ bọ́ ń kó ká ọ̀rá níwọ̀n náà ti lọ́ọ́ gbẹnu àṣẹ bọ́ mọ́ká pé tí mo bá fẹ́nu ìṣépè fún ọ tó gbójú ọjọ́ ọba tí ì pé <laughs> lẹ́yìn ìgbà tó ń dé tó ń bá fi wú èpè fún ọ yóò sọ ọ lágbárí irọ́ lásán gbogbo àwọn ọ̀rọ̀ wọn ẹ máa hákù lọ́pọlọ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ pé rọọlì lẹ hákù lọ́pọlọ ẹsìn mi ẹ nísìmí nù gbèsè ayé yín nù kò burú tó bá lọ kí alálàájì o tó bá jẹ́ pé ó bá ní omi zemzem a eléyìí ni ọgbà lọ́wọ́ rẹ̀ omi zemzem ó dájú anabi sallallahu alaihi wasallam pé lima shuriba lahu ó máa ń ṣiṣẹ́ fún gbogbo níta bá mú fún eléyìí ni ọgbà lọ́wọ́ rẹ̀ tó bá ṣàdúrà sí pé wọ́n ọlọ́run báyìí báyìí mọ̀ ń sáti mú ọlọ́run gbà náà ni tó eléyìí ò ní pàtàkì kìí bí omi burúkú kan tẹ́ mọ̀ wá kádùúgbò kan pé ah, omi abàmì kan ti jáde kò sí irọ́ lásán wọ́n kàn lè wo kọ́nà kan bẹ́ẹ̀ pé ah, lọ́nà ọ̀kín bẹ́ẹ̀ odò kan ṣe yọ abàmì odò ní o kálukọ́ bá lọ́ máa gbé wọ́n gbé kòǹdóró lọ́wọ́ lọ́ máa pọ́n tí wọ́n èmùmú kú mu òun àtúndì táífọ́ọ̀dù so ṣùgbọ́n mi Zamzam Allah gbogbo tí wọ́n bá mú fún ni ọlọ́run sóore fún wa Islam adúpẹ́ fọlọ́ ẹ rí i pé àwọn ò pé ẹ máa kó kẹ́ẹ̀gì wa báwọn kan ṣe máa ṣe pé ẹ máa kó wa kíni bàbá lómi mí ìgbà ẹ̀yin ọmọ táwọn èèyàn fi wádọ̀ yín náà ẹ ẹ máa kó mi fún àwọn èèyàn nù wọn máa kíni bọ́ ọ bá fẹ́ mú mi ọ̀pọ̀ mi nǹkan gan ọlọ́run fún àlùbáríkà sí i àmọ́ pé wàá kó mi kan ẹ omi kìíní kan omi ìsọ̀yè ẹ omi ìsọjí ẹ omi àlùbáríkà ẹ omi ká lówó omi ká má ra rè irọ́ lásán tẹ́ni tó bá tẹ́ni tí ń fún yín náà lọ́ba jẹ́ bẹ́ẹ̀ olóyè kọ́kọ́kọ́ má ra rè òun ṣe gbé fún yín títún gbowó torí di ẹlẹ́yìí adúpẹ́ fọlọ́ ọlọ́run gbàṣẹ hajj wọn ọlọ́run ọba yóò wá ṣàánú àwa tó kù tá a ti lọ yóò ṣe lílọ mẹ́ka náà ní rọrùn fún wa mẹ́ka alálọ́bọ̀ lọ́lọ́run ṣe ṣe ti kálukú wa mẹ́ka tẹ́yìn ó dé tí ó tún pọ̀ ní dáadáa ṣíṣe tí ò ní jábàá máa burú fún un lọ́lọ́run ọba ó ṣe ṣe hajj wa àwa tá a ti lọ tá a ti lọ tá a ti lọ ọlọ́run ọba ò tún ní ṣe lálọ́mọ fún gbogbo wa náà ọlọ́run ọba kó ṣe wa lọ́mọ ọlọ́run ọba wa kọ́ràn wa lọ láyé kọ́ràn wa lọ lálùkìyàmà kọ́ràn wa lọ́nu sàárè wa kọ́mọ sí wa lórí ibú káwọn arántí pé nùtọ́ lọ́ọ́ máa fi sànù ẹrú rẹ̀ tó fi máa ń gbàdúrà wọn òun náà ní pé ká máa pọ̀ ní ṣíṣe àṣàlátù fọ́gà wa aṣíwájú ẹ̀dá anabi wa sallallahu alayhi wa sallam fọlọ́hùn sọlẹ̀ ala muhammadin wa ala ali muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك آه، وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين وأنت القوي أنت العزيز أنت على كل شيء قدير اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل كل قضاء قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله